إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba wa ọba ọ̀kan ṣoṣo ọba tí ó pé ó ṣe nírọ̀rùn fún wa ká kí òwúrọ̀ yìí nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń bẹ ní ojú oorun lọ́wọ́ àwọn ìbẹ̀ lọ́run kọ́lọ́run bá kọ́gbà ní ìjọsìn lọ́wọ́ wa ìfẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kọlọ́bá ara lé àwọn sàábẹ̀rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ìṣẹ́ ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san nínú wa Muhammad sallallahu alaihi wasallam èyí tí ó fi mọ̀ wípé ká máa ṣe lówùúrọ̀ tàbí ní ìrọ̀lẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó fi kọ́ wa ẹni pé man qala hina yusbihu aw yumsi ẹni yóò tó ikọ́ bá sọ ọ́ lówùúrọ̀ tàbí ńgbà tó bá di ìrọ̀lẹ́ aw yumsi tàbí tó bá di ìrọ̀lẹ́ kọ́ sọ báyìí pé Allahumma inni asbahtu ushihiduka wa ushihidu amalata arishika وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك ó ń sọ ọlọ́run bá ní pé ẹni yóò tó bá sọ gbólóhùn yìí pé yọ ọlọ́run ọba ò dájúdájú mo jí lẹ́nu tó ṣe pé ó jẹ́rìí pé ó jẹ́rìí tí mo sì jẹ́rìí mo tún wá jẹ́rìí lórí àwọn tó gbé àdára sí rẹ lọ́wọ́ àtàwọn màláìkà rẹ lápapọ̀ àti gbogbo àwọn tó fi ọdá wípé dádájú rí ọlọ́run rẹ lọ bá tí ìjọsìn tọ́sí lódodo kọ̀sẹ́ni tí ìjọsìn tọ́sí àfihàn rẹ ọ̀kan ṣoṣo ní òsì ní òsì ní ẹlẹ́gbẹ̀ra àti pé àníbíwá Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sìn rẹ ni òjíṣẹ́ rẹ sì ni pẹ̀lú ó sọ ọlọ́run bá ní pẹ́lú yóò tó bí ti sọ lẹ́ẹ̀mẹ́rin àtọkọ̀lọ́hù rúbọ̀ àhú mínà tó bá sọ lẹ́ẹ̀kan wọ́n tú okùn iná kò lọ́rùn rẹ̀ nídàkẹ́nu mẹ́rin tó bá tún sọ lẹ́lẹ́kejì wọ́n tún tú ìdákẹ́ nínú tó bá tún sọ lẹ́lẹ́kẹta wọ́n tún tú ìdákẹ́ nínú tó bá sọ lẹ́ẹ̀kẹrin wọ́n tú gbogbo okùn iná lọ́rùn rẹ̀ ànábì Muhammad sallallahu alaihi sọ pé ẹni yóò tó bá sọ ọ́ báyẹn torí pé fàmọ̀ nǹkan lẹ́hà mọ̀rọ̀tẹ́ yìí ẹni tó bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀mejì àtọkọ̀ lọ́hùn nísfà wọ́n tó kún iná ìlàjì lọ́rùn ẹ̀ ọmọ nǹkan lẹ́hà tàlàtà ẹni ọba sọ gbólóhùn yìí lẹ́ẹ̀mẹ́ta àtọkọ̀ lọ́hùn tàlàtà àrùbáàhì wọ́n tó kún iná nídà mẹ́ta nínú mẹ́rin lọ́rùn rẹ̀ fàmọ̀ nǹkan lẹ́hà àrùbáà àtọkọ̀ lọ́hùn mí ẹni bá sọ ọ́lẹ̀ mẹ́rin wọ́n tún kú ná pátápátá lọ́rùn ìwé ẹni bẹ́ẹ̀ gbólóhùn wo ni gbólóhùn allahumma inni asbahtu ushihiduka wa ushihidu hamalata arshika wa malaikataka wa jami'a khalikika أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك لكن النبي محمد صلى الله عليه وسلم قلت في قوة ó ní pé ẹni yóò tó bá sọ pé ìdá asìbáhà àdókòun fàlìyàkó tẹ́rì kọ̀ọ̀kan yín bá mọ́júmọ́ láàárọ̀ kan sọ báyìí pé asìbáhàtò usni alayka hamdan wa ashhadu an la ilaha illallah kọ́sọ̀ gbọ́dọ̀ ilẹ̀ mẹ́ta hamdan wa ashhadu an la kí ni túmọ̀ rẹ̀ òun náà ni pé mo mọ́júmọ́ o mo sì yìn rẹ ọlọ́run ọba mo yàn án pẹ̀lú pé mo dúpẹ́ fún ọ mo wá jẹ́ ìpé kọ̀sẹ̀ntì ìjọsìn tọ́sí lódodo àfi èrè àlọ́ kéèyàn sọ lẹ́ẹ̀mẹ́ta wáyídá àmsá tọ́bá tó di ìrọ̀lẹ́ fàlìyàkùn mr dalek ó tún sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mẹ́ta àfáwa imam nìṣáyé lọ́gbà wa nínú tíra tó pè ní amadu lè yẹ ó mú wọlé yìí rà bákan náà anábíà ìdá asbáhà kọ́ọ̀lù tí ẹrú bá jí tó bá sọ bá ìpé Allahumma bíkà asbáhàna wàbíkà amsáyìnà wàbíkà náhìyà wàbíkà namut wà ìdẹ́yìkà nùṣọ́ tó bá sì dìrọ̀lẹ́ tó bá sọ pé Allahumma bíkà amsáyìnà wàbíkà asbáhàna wàbíkà náhìyà wàbíkà namut wà ìdẹ́yìkà lẹ́mọ́sí ẹni yóò tó bá sọ gbólóhùn yìí nínú oore tó pọ̀ nínú ọ̀rọ̀ ọ̀bọ̀ ṣe fún ó ṣe ọlọ́wọ́n bá wọ́n ní tó bá mọ́júmọ́ ní máa ń sọ gbólóhùn náà pé Allahumma bika asbahna wa bika amsayna wa bika nahya wa bika namut wa ilayka an-nushur tó bá dé wà lẹ́yẹ́ tó pé Allahumma bika amsayna wa bika asbahna wa bika nahya wa bika namut wa ilayka al pẹ̀lú ògo rẹ̀ láti jẹ́ pé a fi kú lórílẹ̀ ayé ọ̀dọ̀ rẹ̀ láti padà sí bákan náà ló bá tún di ìrọ̀lẹ́ ó tún sọ pé rẹ̀ ọlọ́run pẹ̀lú agbára rẹ̀ níbi láti di ìrọ̀lẹ́ pẹ̀lú agbára rẹ̀ láti dòwúrọ̀ pẹ̀lú agbára rẹ̀ iná ẹ̀mí òfin pa wá láti ń sẹ̀mí lákẹ́nẹ̀ láti kú ọ̀dọ̀ rẹ̀ láti padà sí gbólóhùn ní kéèyàn máa sọ lẹ́ẹ̀kan ṣoṣo sọ báyìí pé wọ́n ní pé máa sọ báyìí pé máa min abdin yakúrò fi sabah kulla yawmin wa masa kò ní sí nínú ẹrú tọ́wọ́ sọ láàárọ̀ tàbọ́sọ nírọ̀lẹ́ kulli laylatin ní gbogbo alẹ́ pé bismillah الذي لا يضر الذي لا يدل مع اسم شيء في الأرض ولا في السماء وهو السميع العليم طبعا تقولوا ثلاث مرات لا متى فيدره الشيء كن كتن واسي وفي لفظ لم يدره الشيء ìkẹtàn ní sóńtọ̀hún pẹ̀lú àmà ọlọ́run yẹn pẹ́lú ọba sọ gbólóhùn yẹn kí ni gbólóhùn náà òun náà ni gbólóhùn bísmìlá mọ́bẹ̀lú kọ ọlọ́run aládìláyẹ̀dọ́dọ̀ tó fi pé ìgbéra kẹ́kí òun lè bá pẹ̀lú ọkọ rẹ̀ pílẹ̀ out yálà lórílẹ̀ ni wọ́n láti sọ́mà ìgbéra kẹ́kí òun sì lè bá lókè sọ́mà ọwọ́ sẹ̀mí ìrìn àlè ọba ìyọ́bọ̀ olùgbọ́ni ó sì jẹ ọbọ̀ onímọ̀ ó ń sọ ọlọ́ba tí a bá jẹ sọ́lẹ̀ mẹ́ta ìkẹ́kùn ní sẹ́yìn rárá bó ti wùlọ ọmọ ni túnmọ̀ kẹ́kùn ní sẹ́yìn òun náà ní pé ejò kò ní táyẹ̀ jẹ akéèké kò ní táyẹ̀ èyàn ní ní accident àti gbogbo nǹkan aburú tí máa sára ṣẹlẹ̀ sáwọn ẹ̀dá kò sí kankan tí ó ṣẹlẹ̀ sí ní pẹ̀lú ọ̀nà ọlọ́run nínú agbára tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi fún àwa mùsùlùmí lè léyìí wà bákan náà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé muslim kò ní sí nínú ẹ̀rí tọ́jọ́ mùsùlùmí yaqulu thalatha marrat tí a wá aṣọ hina yumsi aw yusbih lásìkò tó bá jẹ́ ìrọ̀lẹ́ tàbí tó bá di billahi rabba وبالإسلام دينا وبمحمد نبيا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا إلا كان حقا على الله أن يرضيه يوم القيامة أنا بصبلوني رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا mo ينسي sí ọlọ́run ọba mi pé òun ni olùrẹ́ mi mo sì yọ́nú sí Islam kóhun ni ẹ̀sìn

yìí máa sọ pé asàfúláwà tó bò lẹ́yìn asàfúláwà tó ohun tó pé ó lé ní ìgbà àádọ́rin kí ni ohun tó àníjá Muhammad sa'adà sá ń pè wá sáfì sílẹ̀ òun náà nípa máa sọ asàfúláwà tó bò lẹ́yìn asàfúláwà tó bò lẹ́yìn asàfúláwà tó bò lẹ́yìn ká má jọ jálẹ̀ mọ́ wa ní ohun tá a tó ìgbà 70 bákan náà ó ń sọ ẹni yóò sọ bẹ́ẹ̀ sọ gbólóhùn yìí gbà tó bá di òwúrọ̀ tàbí gbà tó bá di ìrọ̀lẹ́ subhanallahi wa bihamdihi mi'ata marra tó sọ ẹ̀ ní ọgọ́rùn subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi subhanallahi dọ́dọ̀ ọlọ́run tí ẹrù náà wá ní ládá tó tó tí ó lóore tó tó ẹrù tẹ́lì yóò gbé wá kí ló sẹ́rù tí ẹ fi lọ́lá òun náà ni pé máa sábà aṣọ lójoojúmọ́ subhanallah wa bihamdih subhanallah wa bihamdih subhanallah wa bihamdih nígbà ọgọ́rùn-ún irú ẹni bẹ́ẹ̀ kò sẹ́nìkan tí pé ohun tí ó kò lọ́dọ̀ láwọn bó tó sọ náà sọ yìí iná ẹni wọ́n jọ kó ẹrù ńlá lọ́dọ̀ ọlọ́run áúzádà rẹ̀ tàbí tó ń bá jẹ́ nìkan tí pítà ń sọ lọ ní kọmọ́yé ẹ̀mọ́ pítà ń sọ ní kọmọ́yé ẹ̀mọ́ tó ti kó ti sọ tó ti lé lọ́gọ́rùn-ún òun kẹ́ sọ lọ ní subhanallahi wa bihamdih subhanallahi wa bihamdih subhanallahi wa bihamdih ọbẹ̀ sí sọ́lọ tó fi lé lọ́gọ́rùn-ún Muhammad sallallahu alaihi wasallam kò fi yóò táwà sọ pé ọ̀dà jẹ́ sí three hundred rárá ìwọ ló mú three hundred fún rẹ tó ọba mu má sọ fẹ́ lómi pé three hundred ni ó sì ìwọ ló wù láti fi three hundred ànábì ò ní ó sì three hundred ṣùgbọ́n wọ̀ kò sí ohun tó burú ń bẹ̀ ṣùgbọ́n bá wàá kí ìbẹ̀rù ní ìlẹ́rùn pé three hundred ni kóhùn ó sì òun lè ṣe one oh one ẹlòmíín sì lè ṣe two fifty ẹlòmíín sì lè ṣe ọ̀nà ọmọ iye rárá ká má mọ iye yẹn òun ló bá súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó bá ti lé lọ́gọ́rùn-ún àdíṣì bá ṣe parí ìjókòó wa tòwúrọ̀ yìí pẹ̀lú àna ọlọ́run òun náà ni ọ̀rọ̀ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ìpé man qala ẹni yóò tó bá sọ gbọ́dọ̀ bá ìpé la ilaha illallah wahdahu la wa huwa ala kulli shay'in qadir ọ̀sọ́ ní àtàmọ́rọ̀ ní ìgbà ọgọ́rùn-ún ìdá asbaha ọ̀sọ́ nígbà ọgọ́rùn-ún gbà tó dòwúrọ̀ wa ní àtàmọ́rọ̀tín ìdá amsa ó tún sọ nígbà ọgọ́rùn-ún nígbà tó di ìrọ̀lẹ́ bi afdala minhu ọ̀sẹ́ nìkankan tí ó mú o ọlọ́run àwọn àdúrà èyí tá a rí wa muhammad sallallahu alaihi wasallam sallam yàtọ̀ sí séwù kan ó fún mi ládàá kan kí n máa ṣe àdáwò láwá fún ó ní tí bá ti sọ gbólóhùn kan nígbà àádọ́rin lẹ́yìn tí ó nẹ̀ka sọ́nà kíblà yóò tún nẹ̀ka sẹ́yìn kíblà yóò tún nẹ̀ka sẹ́gbẹ̀ kíblà yóò tún nẹ̀ka sí sókè yóò tún nẹ̀ka sílẹ̀ kò sí nínú àdúrà níbi wa Muhammad sallallahu alaihi wasallam àdúrà níbi wa Muhammad sallallahu alaihi wasallam àdúrà kan tó ikú kò sí ń kọ̀rọ̀ ni àdúrà tó bọ́ sí gbangba ni gbogbo mùsùlùmí ló sì mọ̀ gbogbo mùsùlùmí ni wọ́n sì fẹ́ jọ máa ṣe eléyìí ni ká kọ́ àdúrà wo lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam máa ń ṣe ìrántí wo lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam máa ń ṣe kéèyàn sì dín mọ́kọ́ máa ṣe ó ti tó wa yàtọ̀ sí pé bóyá àdúrà tẹ́fẹ́ òkan fún yẹn tàbí àdúrà tẹ́ àfàkàn fún yẹn tó wá jẹ́ pé àáfàá náà lọ dáhùn àdúrà yẹn lọ́dọ̀ ara rẹ̀ kéèyàn fẹ̀sẹ̀ wá wá àdúrà èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó rẹ̀kọ́mẹ́ndì fún yẹn akálàfi tó bá rí pé bóyá nǹkan kan tó yẹ pé èèyàn fẹ́ dáwọ́lé kò sádùá kan fún pàtó àáfàá wa Muhammad sallallahu alaihi wasallam ó sì kò ń gẹ̀rẹ̀ lọ́pẹ̀júwe ẹ̀nà

wọ́n tàbí jáde wazna ìgbà sí ìtẹ̀sàdá àdúrà tó wọ́n fẹ́ mi nìyẹn kò sí ohun tó burú bẹ̀ ṣètò ikú kò sí àdúrà kan pàtó nípa pé tí wọ́n bá fẹ́ di exam àdúrà bá ilé yẹn sí ìyẹn wá wá àdúrà wo ló súnmọ́ nínú àwọn àdúrà níbi Muhammad sallallahu alaihi wasallam tàbí àdúrà wo ló súnmọ́ tó bá gbólówó tó dá ohun ohun tó nífẹ̀ẹ́ sí àti ohun tó yọ́nú sí ìyá wọ́n fẹ́ẹ́ sá ń sọ gbólóhùn yẹn kò sí ohun tó burú ńbẹ̀ ṣùgbọ́n tó fẹ́ẹ́ sá fẹ́ẹ́sì tí wọ́n sọ gbólóhùn tí ń pé pé bóyá gbólóhùn tí wọ́n sọ pé òun náà ni wọ́n sọ pé bóyá bí kọ́ máa sọ pé Yasir Abdulkadir Yasir Abdulkadir Yasir Abdulkadir wọ́n fún yẹ̀ lájà pé tọ́ bá gẹ́gẹ́ sá kọ́ máa sọ pé Yasir Abdulkadir kọ́ pa ọgọ́rùn-ún tàbí lóru kọfà 12,000 tí ọ̀rọ̀ àtàtì yájú ọ̀dọ̀ kọ́dé tó síríkù tó tóbi ẹ̀ tó tó sí pé mo pèrè ẹ̀ sí ọ̀dọ̀ kọ́dé yóò kọmọ wá wígbóró yẹn pé ọ́ pàṣẹ sáàmù rẹ̀ aláàkọ́ ni pé kò kọ́kọ́ jọra wọn rárá so eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ibi tí Yorùbá tí wọ́n ti máa ń fèèlì púpọ̀ ṣùgbọ́n àwọn àgbà ti ìdí ní ẹlẹ́jọ́ tí wọ́n bá fún yàn ládùúrà kan kí yàn sọ pé dáhùn kí ni tún máa dúà yìí tí wọ́n bá sọ tún mọ rẹ̀ fún wọn náà wá ń rí létí ẹ̀mọ́ ohun tó fẹ́ dáwọ́lé kò sí àjọra wọn tí ọba ti wá jọra wọn àdùgbà tí nǹkan tí wọ́n fẹ́ ṣe sáà níbi lóní àṣẹ tọ́wọ́ ọgbà àmẹ́bí lóní àṣẹ ọwọ́ lọ́sẹ̀ wá dùgbò mi nígbà dáfọ̀ àdúrà báyìí sáà níbi ní àṣẹ lórí ìkàrà yìí wọ́n bá sọ pé bẹ́ẹ̀ ni ah, lóòótọ́ ṣe ìyẹn lóòótọ́ ṣe pé ah, lórí ìjọba ìṣẹ̀ṣẹ̀ mẹ́jọ lórí àfá kan olùdé lọ àfá mẹ́ta mẹ́rin márùn mẹ́fà tó bá jẹ́ pé mẹ́rin kẹ́nẹ̀ wọ́n jẹ́ ń sọ èèyàn wà sí gbà ní ṣùgbọ́n èèyàn rí rí àjọ àti wọn tí èèyàn sì yán béèrè túmọ̀ rẹ̀ ọ wá sí kò ń gé ohun tí yẹn fẹ́ dáwọ́ ní ẹ̀gẹ̀gẹ̀ èèyàn sì gbé kò ní torí wọlá àti ní kẹ̀kẹ́ nú ju ọ̀dọ́ ọlọ́run ọba nìkan lọ sùkúnyàn láǹfà àti ìyẹn nìkan tí ó máa ṣe àdúrà pẹ̀lú ìrọ̀lẹ́yìn ọ̀dọ́ ọlọ́run ọba ọlọ́run bó sì gba àdúrà yẹn yóò gbà ní ọwọ́ ẹnu kọ̀ọ̀kẹ́ wa abẹ́lọ́hùn kọ́lọ́run bọ́ba lè tẹ́ ọlá kó sì wá lẹ́nu àánú kó sì wá lẹ́nu tí ó kẹ́ kó sì wá lẹ́nu tí ó fi wọ àlùjánnà kọ́lọ́run bọ́ba lè tẹ́ ọlá kó má sì wá lẹ́nu tí ó bínú sí kó má sì wá lẹ́nu tí ó pé yóò fi wọ iná rẹ̀ ọlọ́lá haúlá wọ́lá kó wọ́tẹ̀ ìlà ìlà